Earth FM. What, what, what, zero one Which one? Choose its person. Asalaamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹ jẹ́ ká lọ pàdé Ọládùn ìbèrè lórí àkọ́tún ètò Alifiki fil Islam. هو الله الذي لا إله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين a ń fi àsìkò yìí kí ẹ̀yin olùgbọ́ wáyé pé àdìjọ kó ojúmọ́ àtúndìjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àpò ní àlèfíkì òfìlẹ̀ Islam lẹ́yìn tí alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù kí Allah kí ó bá fi ṣàlékún dáadáa àti lọ síwájú tó ń ti àgbéga alábàríkà fún wa. ọ̀làdùn níbi lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ láti orílẹ̀-èdè Malabu láti ìlú Malabu ní orílẹ̀-èdè Equatorial Guinea wọ́n ní àwọn pẹ̀lú ìyàwó àwọn fẹ́ máa ṣeré ìdárayá wípé ṣé àwọn lè fún ní ṣòkòtò tó ṣe ṣeré ìdárayá láti wọ̀ tí yóò sì wọ ìjáàbù ẹ̀lẹ́ lórí mọ́lẹ̀ àbí ṣẹ̀ríà ẹ̀sùn Islam kò farama eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ bọ́yá bíi àwọn ráńpọ̀ tẹ̀sẹ̀ eléyìí ọjẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ìtọ́wọ́ láti ọ̀dọ̀ umu muhammad láti kotonu benin republic wọ́n ní tó bá tó àsìkò kan àwọn ọlọ́pàá máa ń kó àwọn máṣíìnì ọ̀kadà àti àwọn mọ́tò tí wọ́n bá ti gbẹ́sẹ̀ lé sísì lọ́wọ́ àwọn olè àbí ọ̀daràn àbí lọ́dọ̀ aráàlú wọ́n máa ń kó síta láti tà lówó pọ́kú fún ẹni tó bá fẹ́ pípẹ́ ṣẹ̀ṣẹ̀ rí àgbà mùsùlùmí láàyè láti ra irú ọjà bẹ́ẹ̀ ìkejì nínú ìbéèrè wọn ni pé báńkì tí ó jẹ́ pé wọ́n ń san owó oṣù èèyàn sí nígbà tí èèyàn ń ṣiṣẹ́ ń biṣẹ́ wọ́n wá máa ń san owó oṣù èèyàn sí báńkì kan báńkì yẹn àti àwọn míì bí irú rẹ̀ náà wọ́n á máa ń dá alábàá lásìkò kan wípé kéèyàn ó máa dáwó kan bíi insurance síbẹ̀ wípé ó lè jẹ́ education insurance àbí fún àwọn project míì tó tún pàtàkì wípé ǹjẹ́ mùsùlùmí lè ṣe irú insurance báyìí bí pẹ̀lú ilé ìfowópamọ́sí báńkì wọn eléyìí náà ó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè sì tó ń pọ̀ ń bí ẹ kí n dàdó bá náà ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi muhammadilayi wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقاتي tó bá fẹ́ ṣeré ìdárayá ìgbára gbóná nínú ilé wọn pàápàá jùlọ bó ti ti ṣe mú nìsín àbí eré ìgbára gbóná olójoojúmọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú pé àǹsánà ká máa bẹ lálàáfíà dáadáa ní gbogbo gbà tí máa mú káwọn èèyàn máa pọ̀ ṣẹ̀ṣẹ̀ lójú kan náà àbí kọjá pé wọ́n máa lọ wọ́n máa bọ̀ láti bìkan síbìkan. Si kò sí nǹkan tó burú pé tó bá ti jẹ́ pọ̀kùnrin nìkan àtìyàwó rẹ̀ nìkan náà jọ wà láyé ibi tí wọ́n ti fẹ́ fèrè ìgbára gbóná yìí obìnrin wọ́sọ kò wọ́sọ kò sí wàhálà mẹ́ tó bá sì wọ́sọ níbẹ̀ náà kò sí nǹkan tó burú mbẹ̀ nítorí pé gẹ́gẹ́ bí n ta ti wí ta tún wí náà ní kó fi ṣẹ̀rí àṣọ ìpè kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó hmm. àmọ́ tó bá yẹ pé òde ni wọ́n ti fẹ́ ṣe eré ìdárayá yìí níbi tí tolórí tẹlẹ́mù àwọn èèyàn ti máa ń kọjá àbí tí wọ́n bá wà láàyè ibi tí wọ́n jókòó sí ó ti máa rí wọn so obìnrin gbọ́dọ̀ gbó gbogbo ara rẹ̀ hmm. nígbà tí ó bá ṣe bẹ́ẹ̀ tó kófin ṣẹlẹ̀ àdá lórí wípé ìgbà tí obìnrin tí ó bá jáde kúrò nílé rẹ̀ kó gbójú ìlúbàbù rẹ̀ wọ̀ hmm. kó bo gbogbo ara rẹ̀ kó má jẹ́ kí ẹnìkan kó rí nǹkan kan nínú ara rẹ̀ yàtọ̀ sí àwọn ẹni tó tọ́ sí kí rí ara rẹ̀ kéèsì ṣe bí òde hmm lẹ́yìn wá gbà náà eré ìgbára gbóná ìdárayá ọyẹ ọkùnrin tó bá fẹ́ ṣe lóde àmọ́ obìnrin kò tọ́ sí láti òfin ṣẹ̀ríà nítorí pé ìfira ẹni ṣẹ̀sìn ni wọ́n dàbí kéèyàn fẹ́ fónà lábẹ́ nǹkan tí òfin ṣẹ̀ríà fi hàn wá à ń sáré fónà yìí ọyẹ àwọn ọkùnrin à ń hmm. sáré fónà ọyẹ àwọn ọmọdé hmm. à ń súré fónà kọ̀ yé àwọn obìnrin hmm. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ń wa mọ́tò àbí ń bá ń gun ọ̀kadà lórí ọ̀nà hmm. tẹ́ bá ti fura kóbìnrin ló fẹ́ fónà ẹ dákun ẹ máa lọ́ra púpọ̀ púpọ̀ fún wa hmm. kẹjẹ kí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n fi fònà. tòun torí pé gbígbà tí èèyàn fẹ́ fìyàn sẹ̀sí ni kẹ́ ẹ bọ amọ́tò ń wà kú wa lọ́nà tó bẹ̀rẹ̀ ó fi sáré fún títì. so ó léwu eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní ní ọ̀dọ̀ tàwọn ní Republic of Benin pé bóyá àwọn ìjọba wọn gba mọ́tò lọ́wọ́ àwọn kan wọ́n gba àwọn mọ́ṣíìnì lọ́wọ́ àwọn èèyàn kan wọ́n wàá kó jáde nígbà kan pé àwọn fẹ́ lù ú gbàǹjo fẹ́ni tó bá wù kó wá rà so ṣé ó dáa pé káwọn máa rarú rẹ abirú àwọn ọkọ̀ táwọn custom náà máa ń gbà láwọn orílẹ̀-èdè gbogbo tí wọ́n kó wọlé gbọ́nà kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo irú àwọn kan tó bá yẹ pé wọ́n gbà á nígbà wípé wọ́n fi pọ́n ẹnìkan lójú Hmm. lábẹ́ òfin ṣẹ̀rí àkọ́ tọ́kọ́jẹ́ pé yẹn rà hmm. nítorí pé tó bá yẹ pé wọn náà náà bá gbarú ẹ̀ lọ́wọ́ rẹ̀ kò ní í wù ọ́ ká pé owó rẹ̀ dúkìá rẹ̀ ni wọ́n á lù gbàjọ ọjọ́ kan òwe hmm. tó dáa jù náà ni pé ká má rà ní tó pè yín pé kẹ́ wá dá sí insurance insurance yẹn ní tó dáa jù náà ni pé kẹ́ má dá sí nítorí pé insurance ọ̀nà kan ni nínú àwọn ọ̀nà eléyìí tó fi ṣẹ̀rí àtọ́ka sí pé yìí máa bí kí wọ́n jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ó tọ́ nítorí pé èló ló dá èló lọ fẹ́ fi gbà. so tó bá yẹ pé ó ti wọ́n dá ti wọ one point five million uh, francs CFA so ìgbà tí wàhálà ó ṣẹlẹ̀ ó ń bùkátà twenty million mm-hmm. pẹ̀lú ẹ̀tọ́ wo ni wọ́n fi gba twenty million dípò one point five million. Mm-hmm. bákan náà ewu ò ṣẹlẹ̀ rárá rárá sí ọ nínú gbèsè ayé gẹ́gẹ́ bó ní kálukú wa ti ṣe ń ní ládùá ìpínkólú ọmọ jẹ́ kí ewu àbá burú àbá ìdá kan kó ṣẹlẹ̀ sọ̀hún. èkó dépò kọ́ wa bùkátà pé kí insurance kan kọ́ wa gbọ́ ọ lẹ̀. Hmm. ọ̀dà one point five million rẹ tó ti dá sọ́dọ̀ wọn ṣé yóò ṣe é gbà padà kò ní gbà padà torí pé eléyẹn gbígbà táwọn gbà gbígbà pé àwọn ò dá padà ni àwọn láwọn fi sun pé tí ewu bá ṣe ọ tí ìjàmbá bá ṣe ọ ewu ò ṣe ọ ìjàmbá ò ṣe ọ ó yẹ kẹ́ dáwó padà fólówó náà. Hmm. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tó lùjábìnú bákan náà tún lè máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero double six three seven two five zero nine zero seven zero double six three seven two five zero nine kí a máa pè wọlé sórí àwọn nọ́mbà tí a pè síta náà fi béèrè béèrè kan àbí kejì ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí ó jẹ́ àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé ní ìlú tèdè ní ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àkòrí ìdẹ̀ra àti ìjìyànú sáré ìdẹ̀ra àti ìjìyànú sáré ní ansogbin primary school ìlú tèdè nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni yóò ti wáyé láago mẹ́wàá àárọ̀ gẹ́rẹ́gẹ́ ní ọ̀túnla ọjọ́ àìkú sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ọ̀tún lọ́jọ́ àìkú sunday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ní ọ̀wá yìí láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìlú tèdè ansarudin primary school ìlú tèdè ìdẹ́ra àti yíyanu sáré òun náà ni àkòrí asheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ limadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá alẹ́kọ̀ọ́ gbogbo àwa ará ìlú tèdè tí a bá ń gbọ́ kí a máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ àti ìlú tí ó tún jẹ́ alámúlégbè rẹ̀ insha allah allah yóò sọ àjò ìgbà náà lọ zero seven zero double six three seven two five zero nine zero seven zero double six three seven two five zero nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. asalaamualeykum sọ̀rọ̀ wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. asalaamualeykum. sọ wọn gbọ́ wa nù o. ẹ lórúkọ yín o. ìdáhà lẹ́kọ̀ọ́. wa salaam wa rahmatulahi wa barakatuhu wọ́n gbọ́ ní afọ́fà hussein ibn abdulrasheed láti àgbà amadu. ìbéèrè yín o. kọ́lọ́mbà wa kọ́lọ́mbà wa ṣàánú àwọn dókítà wa kọ́lọ́mbà wa kọ́lọ́mbà wa bá wa kí wọn dáadáa. a fẹ́ bèèrè lọ́wọ́ kọ pé ìjẹ́ a lè ṣe rúkìá fẹ́ni kí ìṣe mùsùlùmí kí àlejò ní kó sílá tó wá gbé sọ́dọ̀ wa a báwọn ṣe rúkìá fún jálè ṣe. alhamdulilayi kò sí nǹkan tó burú níbẹ̀ hmm. ní kíkẹ́ ṣe rúkìá fẹ́ni kí ìṣe mùsùlùmí nítorí kó ṣẹlẹ̀ nínú hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu ìgbé wọn bẹ lórí ìrìn àjò wọn á dé sí àbá àbí kan wọn tọrọ lọ́dọ̀ àwọn ará abẹ kan gbà wọn lálejò dàárọ̀ àwọn ará àbá yìí fà kíkọrí fáwọn lè gbà wọn lálejò hmm. wọn á lọ wá àyè ibì kan wọn farasin kò sí pé kílẹ̀ ó fi mọ́ hmm. nítòsí ibi tí àwọn ilé abúlé náà wà hmm sàdédé lóru ni ẹnìkan bá ké wá bá àwọn sàhábà yìí pé sẹ́nìkan wà nù yín tó máa rúkúyà nítorí pé àkèké ọ̀sán olórí àbá wa. Hmm so àwọn sahaba ní ni a máa ń tà lè ṣe sí ṣùgbọ́n ẹ̀sán wẹ̀. Hmm. à ń torí pé àwa náà tọrọ pé kí wọ́n gbà wá lálejò wọn kọ̀ lókè hmm. lóde tó bá jẹ́ pọ̀dọ̀ tiwa lẹ̀ ń bọ̀. Hmm. so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìwádìí fi hàn pé àwọn ẹni tí wọ́n tọrọ bẹ́ẹ̀ Hmm. táwọn sàhábà tọrọ lọ́dọ̀ wọn kàn gbà wọn lálejò tí wọ́n kọ̀ táwọn náà padà wá tọrọ rúkìá yìí wọ́n kì í ṣe mùsùlùmí. ọ̀rọ̀ hmm. anábì sallallahu alaihi wasallam ò sì takò wọn torí rẹ̀ tẹ́nìkan bá jẹ́ pé àlùjánu bá fọwọ́ bà ó ń ṣe wèrè ó ń sẹ́wìn so ó wá bùkátà pé taba ṣe rúkìá fún inṣàlá àlùjánu yóò filẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀. Hmm. ṣùgbọ́n ẹni tó mú kí ẹni tí èsè mùsùlùmí náà kó gbé èèyàn rẹ̀ tí èsè mùsùlùmí wá bá wa mùsùlùmí pé kábọ̀ ń ṣe rúkìá sí i ó yẹ kí ọkàn wọn lè rọ̀ láti gba islam ẹ wá ìwòsàn wá sọ́dọ̀ islam mm. àmọ́ ẹ ń wò pé islam ìsọ̀nà mm. ah, islam ti wá níwòsàn mm. eléyìí jẹ́ nǹkan àbẹ́rẹ́ ńlá tó yẹ kẹ́ bá wa bí wọn. zero seven zero double six three seven two five zero nine plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero eight zero six one nine nine eight four five nine ó kọ yín o. hello. ó kọ yín. ó kọ mi ní mr david islam ṣé christian náà ṣé christian lè béèrè béèrè. <laughs> Ah, ẹ béèrè béèrè tí wọ́n fẹ́ béèrè ẹ béèrè. bẹ́ẹ̀ tí mo fẹ́ nípa insurance. Mhm. ẹ nípa insurance ní ìsìn pé téèyàn bá sanwó fún insurance tí ìgbẹ́tẹ̀ ò bá ṣe. Mm. pé pé wọ́n dáwó yẹn padà sóyàn. Mm. definitely insurance yẹn dáwó yẹn padà sóyàn. mo sì béèrè tí mo fẹ́ béèrè ní pé ṣé ó lẹ́sẹ̀ náà téèyàn bá insure ní ìpè èèyàn bóyá bíi ten tí owó téèyàn máa san lọ́dún tó jẹ́ nǹkan bíi bóyá fifty thousand hmm. bóyá owó ọdún kan lèèyàn san kí ilé yẹn fi jó tàbí nǹkan yẹn fi bàjẹ́ insurance sì fún yàn ní fifty thousand níwàá tí fifty thousand lèèyàn tẹ̀lé san owó ọdún kan tí ìjàmbá fi ṣẹlẹ̀ insurance san fifty thousand tó ṣé ẹ̀ṣẹ̀ tún bẹ́ẹ̀ ní òyìn ni torí ẹ̀mí tí èèyàn bá sanwó fún insurance insurance ò dáwó padà fún yàn tí ìjàmbá ṣẹlẹ̀. ó ti yé ó ti yé. alhamdulilayi ẹ má gbàgbé pé ìbéèrè àti àwọn adáhùn ilé hmm. ìdáhùn yẹn ń ṣe hmm. lórí ètò tiwa yìí hmm. ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tí òfin ṣẹ̀ríà tó tọ́ka sí òfin ṣẹ̀ríà yẹn ó sì jẹ́ nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé tó ẹni táyì ṣe mùsùlùmí tẹ wá béèrè àkókò ọkọ̀ fún yín láǹfààní kíkẹ́yìn náà béèrè. Hmm. tó má dàbí ìgbà tó ṣe pé à ń gbọ́ yín ẹ̀rì tìjáwọ̀ sọ̀rọ̀ hmm. ẹ̀yin náà ti sọ̀rọ̀ àdúpẹ́ fún Allah so lábẹ́ òfin ṣẹ̀ríà fẹ́ẹ́rí àtowó tẹ̀yìn san àti ìtàn san fún yín gbogbo ọ̀tọ̀ lábẹ́ òfin Allah ẹ hmm. bá yẹ pé mùsùlùmí bá ní Hmm. ẹ yẹ kẹ lọ ìṣúọ tẹ́lẹ̀ náà hmm. èyí tá a fún yín náà òun náà ò tún tọ́ hmm. nítorí pé gbogbo ọ̀nà àti jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ ni ẹ̀yin fẹ́ jẹ́wọ́ wọn lọ́nà tí ọ̀tọ̀ àwọn fẹ́ gbowó tiyín náà lọ́nà tí ọ̀tọ̀ ìlà jókòó farabalẹ̀ ronú sí ẹ̀rí pé bó ṣe rí nù torí pé nísìnyí ẹ̀yin fẹ́ ìṣúọ ten million dúkìá ten million gbogbo owó tẹ̀sí fẹ́ san láti ìṣọ́ rẹ̀ tẹ̀ ń san lọ́dọọdún tẹ̀ ń san lọ́dọọdún bóyá káàtì ẹ̀pẹ́ san dé two point five million jàǹbá wá ṣe dúkìá ten million ẹ̀ ń fẹ́ kí ilé ìṣọ́ránsì yẹn kó san ten million padà fún yín hmm. báwo ni ṣe two point five gbà tẹ̀ sẹ́yìn náà rí i pé bẹ́ẹ̀ ẹ̀yin náà fẹ́ jẹ́ wọn lọ́nà tí ọ̀tọ̀ ni hmm. àwọn náà ti ń ṣàdúrà pé kí nǹkan kan mọ̀ ṣe dúkìá yìí <laughs> kí two point five million kó di àjẹmọ́nù tàwọn láéláé tó hmm. gbogbo ọ̀nà pé wọ́n ti ń pè ikú ń dẹ́ dẹ́dẹ́ dẹ́dẹ́ náà ń dẹ́kù ní hmm. tó ń tó ṣẹlẹ̀ náà. Jazakumullahu khairan Sheikh zero seven zero double six three seven two five zero nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o ó ti já ìyá ọ̀dà ẹ jẹ́ kí a mú ìbéèrè lè ọ̀dà ẹ lórúkọ yín o ó ti lọ ó kọ yín ó kọ yín ṣé ń gbọ́ wa ó kọ yín o ṣe rí fún àǹfààní ojú òpó zero eight zero six one nine nine eight four five nine tí ó ń ṣe mọ̀nàmọ́ná ẹ lè jẹ́ ká máa pè sórí zero seven zero double six three seven two five zero nine zero seven zero double six three seven two five zero nine fáwọn ilẹ̀ òkèèrè plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà àti tiwọn nù ẹ jẹ́ kí á mọ ìwé wa aleykum salaam ti là. hello. hello. ẹni lẹ́gbẹ̀ẹ́ mi lọ sí àgbà. ó kọ́ ní ìgbà tó ń pè. Benjamin láti lè rí Ògbómọ̀ṣọ́ ni. kí n béèrè yín. ìbéèrè tèmi ni pé àwọn ọlọ́pàá tó máa tó jóbìnrin tó máa wọ ṣòkòtò ẹ tó bá jẹ́ muslim sí ó tọ́ àbí kò tọ́ fún wọn. ọ̀dà hmm, ẹ lórúkọ yín o. hello. àti lórúkọ wa ṣẹ́gun bẹ̀rẹ̀. láti o. láti kwara ṣèṣe lọ́rùn. ìbéèrè yín. ọjọ́ afẹ́bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ṣe gbéyà tí àwọn tó àwọn tí nǹkan bá ń tì rùn. ṣáàlì jẹ́ ẹ̀kọ́ lẹ́tà. ṣé ọ̀dà sáà bóyá ó ń dàrú kí ṣáàlì jẹ́ ẹ̀wọ̀n pé ní àsìkò convention prayer. ọ̀dà ọ̀dìyẹ alhamdulilayi kò sí nǹkan tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kẹ́nìkan dá sọ láti bẹ̀rẹ̀ kéèyàn lọ darapọ̀ mọ́ irú ẹ ti ṣẹlẹ̀ sáńtà fi sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe sọ láti lóru láì dàbí pé òun ẹ̀wọ̀n àtẹnìkan wọ́n jọ bẹ̀rẹ̀ rẹ̀ lórí sọ láti yẹn ṣàdédé òun náà ni abdullahi bin abbas radiyallahu anhuma lọ́wọ́ darapọ̀ mọ́ nàbì ṣùgbọ́n ó ṣàṣìṣe dúró lápá òsì ànábì wá fọwọ́ rẹ̀ ti lọ sí apá ọ̀tún hmm. ó tún wá nínú ẹgbà wá mi fànàbí ń dáṣọ láti ṣe bẹ́ẹ̀ yẹn sàábì kan wọn pè ní jábìr ó wá dúró lápá òsì ànábì sallallahu alaihi wasallam ànábì fi sápá ọ̀tún tó ń tẹnu rẹ̀ ní sàábì mi náà tún jẹ́ Jabbar òun náà tún wá dúró òun dúró sápá òsì ọ̀kan bẹ lápá ọ̀tún ọ̀kan bẹ lápá òsì àti tapá ọ̀tún àti tapá òsì ànábì tí àwọn méjèèjì sẹ́yìn hmm. sọ eléyìí túmọ̀ sí pé ẹ lè ti máa bá sọ láti yín lọ lẹ́yìn nìkan ṣoṣo kẹ́nìkan wá darapọ̀ mọ́ yín hmm. ṣùgbọ́n yìí tí wọ́n wá darapọ̀ mọ́ yín ní kíá tẹ bá ti rí pé yẹn darapọ̀ mọ́ yín hmm. ẹ fi kó àníyàn yín pẹ́ ti di lè má mú báyìí ṣe hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah ọgbà ìgbà jíǹkì. àti ìdè fún ìdá tó fi dàgbà. kílẹ̀ gbogbo yín. abdulwasi. ìbéèrè yín ọkùnrin tó lọ ọ̀sáàrùn tó ti jẹ owó tó wá rówó tó wá wálé àti ó wá náwó yẹn tẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ àti iṣẹ́ yẹn tó ṣe ìyàwó ẹ̀ wá ń jáde tó wá rówó mú wá tó wá fi ń tọ́jú ẹ̀ tó lẹ́sà ti gbẹ̀ǹgẹ̀ nílànà sí i. ọ̀dà tó bá pé nílànà ṣe rí àkọ́tọ́ pé kẹ́ ẹ máa jọ ń jẹun nítorí pé ẹ̀rí pé kọ́kọ́ tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ hmm. òun náà ni pé ń gbà tọkọ ṣiṣẹ́ lọ ọwọ́ adarí kówó tẹ òun àtìyàwó jọ ń jẹ hmm. àtọwọ́ anáwọ̀ nǹkan òun àtìyàwó kò rí ọ̀nà sẹ́mi ìyàwó ni wọ́n ń jáde lọ sí sẹ́nìsì hmm. ó burúkú náà jẹ́nu sẹ́yàwó ó burú hmm. nítorí pé wọ́n lọ́kọ tó fẹ́yàwó lé ọkọ ló máa ń fẹ́yàwó ìyàwó kọ́ ló máa ń fẹ́ ọkọ sílé torí rẹ̀ ẹ́ rí i pé ọ̀rọ̀ ní ti tọrọ ẹ sọ pé màá lé ọ màá lé ọ kí ni tuma rẹ̀ tẹ́lẹ̀ tí mo gbé ọ wọlé kí ẹ sì wọ́n ló fẹ́ mi sílé so ẹ̀yin lẹ́ẹ̀ máa sojú ṣe ẹ̀yin ní gbogbo àti gbogbo ìnáwó rẹ̀ gbogbo ẹ̀ wà lọ́rùn yín hmm. ọlọ́ ọba ń gbé. ẹ lórúkọ yín o. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àbá jùlọ ló ń sọ̀rọ̀ láti lọ́yìn. ìbéèrè yín. àti àwọn dọ̀kítọ̀rì wa tí ọlọ́run jẹ́ kan sọ fún wa lórí dáadáa. ìyá mi bèrè tí mo sọ àwọn dọ̀kítọ̀rì mi fẹ́ dákun ẹni tí ì bá máa bísí haidọ̀ eh, àbí bísí ìjánaba mi kò máa wẹ̀ tó dóbìnrin bóyá gbọ́ pé eh, ìgbà tó padà wá wá wọ́n wọ mọ́nítọ́ ṣe ìgbà tó padà dé pé ọkùnrin òfin máa mọ́ ló padà á mọ̀ ọ́ ẹ̀ bí mi ṣe fi àwọn èyí sí àwọn ọ̀nà tó ti kí sẹ́yìn tí wọ́n ti kó mọ̀ ọ́ ẹ̀ ti jẹ́ kó fi sí wọn. ẹ lórúkọ yín o. Hello. Hello, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìjọba ti ẹ̀gbọ́n sọ, Bíkẹ́ Ọlá Àjàrí. Ìbéèrè yìí ìbéèrè mi ń darí rí pé tí n bá níyàwó hmm. ṣe pé ìyàwó bá bá fẹ́ sílé tó ṣe nìkan ló lè jẹ́ pé iṣẹ́ ọkọ wa dúró kò ṣe ṣe mọ́ ìyá ìyàwó wa ní kí ìyá ìyàwó sọ fún ìyàwó rẹ̀ pẹ̀tọ̀ ọkọ rẹ̀ wò síríọ̀sì ọ̀rọ̀ rẹ̀ kú òun lé ọjọ́ kí ni Islam sọ nípa ìyàwó rẹ̀ kí èèyàn lè gbà padà ilé ìṣọkọ ti rí iṣẹ́ padà o wọ́n á bí ọkọ wípé ọkọ ìyàwó rẹ̀ padà tó lẹ́tọ̀ọ́ sí àti ìyàwó rẹ̀ padà ní Islam. ó ti yé ẹ lọ́kọ̀ọ́ yín o àbọ̀ látọ́jú ní lápẹ̀rẹ̀. ìbéèrè yìí. ìbéèrè ẹni tó gbé yẹn ta ọ̀gbìn tọ́jú ọlọ́pàá tí wọ́n ṣòkòtò yẹn àwọn dàkú kílò tí ìdọ́wà dáa rẹ̀. ọ̀dà àti gbọ́ yín. ẹ lọ́kọ yín ìyá ó ti já ẹ lórúkọ yín o. ẹ lọ́wọ́ ẹ lórúkọ yín o ó ti já. alhamdulilayi ìbéèrè tí ẹni tó ṣe béèrè nípa ọlọ́pàá tí wọ́n ṣòkòtò lábẹ́ òfin ṣẹ̀ríà tóbìnrin bá jẹ́ pé bùkátà kó wọ ṣòkòtò yóò sì wọ ẹ̀wù tí ó bo gbogbo agbọn àbìdí rẹ̀ hmm. nítorí pé tó bá wọ ṣòkòtò tó jẹ́ pé ẹ̀wù tó tún bẹ lórí ṣòkòtò tó ṣẹ́ẹ̀tì wọ́n kì í bọnú ṣòkòtò wọn á dín bẹ́lítì hmm. gbogbo òdì wa yọ síta bàǹbàǹbàǹbà iṣẹ́ wo la fẹ́ sọ pé mú ni máa ṣe bẹ́ẹ̀ hmm. so lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá yẹ pé tó bá wọ ṣòkòtò yẹn wọ́n sì tún wẹ̀wù kan lé lórí bíi dànsíkí bíi bùbá tó ṣe pé yóò bo agbọn bíi ìdí rẹ̀ yẹn kó tó di pé ó jáde síta máa ṣiṣẹ́ kò sí nǹkan tó burú mbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ àmọ́ torí pé mo máa ń ṣiṣẹ́ ọlọ́pàá mo máa wọ ṣòkòtò yọ̀dí ìta wípé bí iṣẹ́ wa ṣe gbà nù sọ́lọ́n ló ní kò ṣe ń dandan ni hmm. ṣẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. Hmm. so wọ́n ní ẹni tí kò mọ jánábà wẹ̀ ó ti wá dàgbà débi pé kò sí nǹkan sùn mọ́ hmm. so ìgbà náà lọ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wẹ̀ jánábà wẹ̀ ah ó dájú pọ̀ pẹ́ǹdù nítorí pé tí ọba pẹ́ǹdù àsìkò ìgbà tó fi ń ṣe nǹkan sùn Hmm. lọ́jọ́ pọ́kùnrin súnmọ́ ọ̀hún wọ́n yẹ kó lè béèrè hmm. kí ló dé tó fi wá jẹ́ pé ìgbà tó wá di pé kò bí mamá nǹkan oṣù ọ̀wá fún mọ́ ìgbà náà ló tó wá wẹ̀ ah eléyìí wọ́n agbègbè lọ́rin bẹ́ẹ̀ àwọn tó mọ kí ó pọ̀ Hmm. àwọn tó mọ kí ó pọ̀ kó hmm. o sì ní béèrè lọ́dọ̀ èèyàn méjì mẹ́ta kó tó di pọ́ rẹ ní sàlàyé fún ọ. Hmm. bóòlù tí wàá fẹ́ sọ fún Allah tó bá di jọ́ gbẹ̀ndàlùpẹ̀ àmọ́ pé sábàbí tó fà á ní tí n fi máa wẹ̀wẹ̀ jánábà. so irú eléyìí á sọ pé ó mọ̀ọ́mọ̀ pa àwọn sọ láti jẹ nínú ìgbésí ayé rẹ̀ nítorí pé gbogbo sọ láti tábà ṣe láì jẹ́ pa wẹ̀wẹ̀ jánábà nígbà tá a ti dẹni tó ní jánábà lára à ń fi jánábà ṣe sọ láti nù olú ẹlẹ́dàá kò sì ní gbà. so nítorí délé yìí báyìí النبي صلى الله عليه وسلم صلى حديث إن الله لا يقبل صلاة أحدكم إذا أحدك حتى يتوضع الله ونيبا صلاة يعني كانوا ينبا تلوى لا رباجة تتتو في تلوى لا سي بو عن جانبا إليه توما سيكي إما توتي ما وجانبا وان yọọ máa ṣe àwọn sọláàtù náfìlà lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé rẹ̀ so yàtọ̀ sáwọn ọ̀ràn yàn tásìkò wọn bá ti dé nìsín tí wọ́n máa ṣe ń gbogbo gbà. Hmm. àwọn náfìlà tí máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ àtọ̀pọ̀lọpọ̀ tọrọ àforíjìn yóò máa fi wá ìpẹ̀sẹ̀ rẹ lórí nǹkan tó ti ṣe ṣáájú nínú ìgbésí ayé rẹ̀ hmm. eléyìí tó lé lọ́gbọ̀n ọdún. Hmm, àbí ọgbọ̀n ọdún ò ń ṣe nǹkan oṣù ọ̀ wá ṣe nǹkan oṣù mọ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wẹ̀ jánábà wẹ̀ ah, ìbéèrè yẹn ìyá ìyàwó wa sọ pé kọ́mọ kú lọ́dọ̀ ọkọ rẹ̀ nítorí pọ́kọ oníkan ṣe òdodo ní pọ́kọ oníkan ṣe kí ló ń jókòó sílé sí. Hmm. nítorí pé gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́nìkan ti béèrè ṣáájú orí ọkọ ni jíjẹ àti mímu ìyàwó wà. Hmm so ìwọ tí jíjẹ àti mímu ìyàwó wà lórí rẹ ó gbọ́dọ̀ jókòó kalẹ̀ tẹtẹrẹ hmm. ká máa tan rẹ ní jẹ pé mo graduate adúrú ìwé ẹ̀rí tí mo gbà tí màá ti rí iṣẹ́ tó ṣe déédéé pẹ̀lú ìwé ẹ̀rí mi màá yà máa jókòó kalẹ̀ ni kì í sì mọ̀ràn táwọn onílàkà ìmàdá hmm. nítorí pé olúwa ẹlẹ́dàá wa lè má sí náà fún ọ pẹ̀lú iṣẹ́ tí ó ṣe déédéé ìwé ẹ̀rí tó gbà. Hmm. ṣùgbọ́n rọrùn fún ọ láti rí sẹ́mì tó kéré sí hmm. eléyìí tó máa tún rówó kan látara rẹ̀ hmm. àṣírí rẹ̀ ní tú ìyàwó ẹ̀ àṣírí rẹ̀ ní tú àwọn ọmọ rẹ̀ á ń bọ̀sibọ́sí pé yọ̀wá tú lọ́dọ̀ àwọn àna rẹ̀. nígbà tí yẹn bá ti jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ náà ní tí èsè tèèyàn bá yẹn bẹ́ẹ̀. Hmm. àmọ́ àwọn náà yẹ kí wọ́n ràn ọ́ lọ́ngbà pẹ̀lú sẹ́kàn hmm. ilé ìtọ́ màsí kí ẹ ti kọ́ máa fún ọ lówó hmm. wọ́n ràn ọ́ lọ́ pẹ̀lú sẹ́kàn lọ́ọ̀mà sí tó kò sí nǹkan tó burú nu pé kó pé kíyàwó rẹ̀ padà kò sí nǹkan tó burú tó bá ti wá jẹ́ pé lílọ tó lọ tẹ́lẹ̀ ìwọ ọ̀kọ́ lẹ̀ so ọkàn ní kọ́ padà ni àmọ́ tó bá pọ̀ bá ti kọ́ lẹ̀ tó sì ti pẹ́ tágbé ó ti parí àìdá rẹ̀ ó ti ṣe nǹkan oṣù mẹ́ta lẹ́yìn eléyìn ẹ̀tún yìí gìsọ ni o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin.

Ah, ọmọ kan parí Quran hmm. nínú àwọn ilé ẹ̀kọ́ kan hmm. wọ́n ní wọ́n ṣe mọ̀rọ́jà tán wọ́n ní pé wọ́n fẹ́ ṣe hafla fún wọn. Hmm. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí láti lọ sí irúfẹ́ àkójọ bẹ́ẹ̀ ìwé àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì sà náà ní wípé kí a bá ń ṣe ìṣọ̀ láti jọ̀mọ́ àti sálámà àwọn kan wá dé wọ́n wá wọ mọ́ṣáláṣí wá èmi ti fẹ́ ṣe nọ́fìlà ǹjẹ́ mo lẹ́tọ̀ọ́ láti ṣe nọ́fìlà tèmi lọ́tọ̀ láláì darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe jàmá tí wọ́n fẹ́ díẹ̀ nísìnyí àbí mo gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn ni lápọ̀lọ́ ọ̀hẹ́rẹ́. alhamdulilayi ọmọ kan àti ọmọ kan àti ọmọ kan wọn há alukur'an nílé ẹ̀kọ́ kan hmm. ilé ẹ̀kọ́ yẹn wọn wá fẹ́ fún wọn níwèé rí tí wọn á ní kí àwọn fẹ́ kí ó sojú èèyàn púpọ̀ hmm. láti lè bá fi ṣàwọn náà lákin pé káwọn náà fa àwọn ọmọ wọn lẹ wọn wá hal kúránì kò sí nǹkan tó burú mbẹ kò sí nǹkan tó burú mbẹ wọn fẹ́ fún wọn wẹ lórí fáwọn ọmọ yìí hal kúránì hmm. kò sí nǹkan tó burú mbẹ sẹ́yìn lẹ ń ní hafla lórí pé gbogbo nǹkan lọ́dọ̀ yorùbá bí ayẹyẹ bí àjọyọ̀ yìí náà ni hmm. so torí délé yìí wọn máa ń ṣe convocation graduation Hmm. láwọn ilé ẹ̀kọ́ láyé hmm. wọ́n sì pe àwọn èèyàn náà pé kí wọ́n wá wò ó sì ń tó burú ń bẹ̀ hmm. ẹ̀yin ní kí ẹ sọ bẹ́ẹ̀ ṣe ṣe ti yín láti mọ̀ bí bídí àwọ̀ bẹ̀ bí ọ̀wọ̀ bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní àwọn ti parí sọ̀látù jàmá àánú mọ́ṣáláṣí táwọn kan wá wọlé wọn á ṣe jàmá mi látàrí pípẹ́ àwọn sì ti bá jàmá àtàlà kọ̀ọ̀kan táwọn àwọn á fẹ́ ṣe náfìlà bí ẹ̀yìn sọ̀látù bọ̀fọ̀ ṣé náfìlà táwọn fẹ́ ṣe àwọn lè dá nǹkan àwọn ṣe àbáwọn gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn tí ń ṣe jàmá ẹlẹ́ẹ̀kejì kẹta kẹrin rárá ẹ nídìí láti darapọ̀ mọ́ wọn. Hmm. tó bá jẹ́ pé ẹ̀yin ọ̀bá tí ì ṣe sọ láti tọ́jú ọ̀ràn àyàn tí wọ́n ń ṣe wọn. ìlọrọ hmm. yẹn ọjà sí wípé ẹ darapọ̀ mọ́ wọn. Hmm. yóò máa já sí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nítorí idha uqimatis salah fala salata illa al-maktuba tẹ́lá ti ṣe kọ́ọ̀mà àyè ò sí fún yín láti ṣe sọ láti mí ìyàtọ̀ sọ̀rọ̀ àyàn. tó ẹ̀yin ti sọ̀rọ̀ àyàn àyè wà fún yín láti ṣe náfìlà. náà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí ó jẹ́ àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé ní ansorudin primary school tó ń bẹ ní ìlú tèdè ní ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àkòrí ìdẹ̀ra àti ìjìyànú sàárè ìdẹ̀ra àti ìjìyànú sàárè ní ọ̀túnla ọjọ́ sunday hello o ọ̀dà hello. wàhálà aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ń jẹ́ jí ń pè. asalaamualeykum. Wa alaikum salaam. Náà, mo jẹ́ ìrọ́tọ́ láti United States. Ìbéèrè yín. Náà, ìyàbọ̀ ní kọ́sọ̀tù mẹ́ta fún àwọn ṣe. Yà, so lórí lórí ẹsẹ̀ bá wà nínú plane àti train, àwọn rìpọ́tà lọ́wọ́ ṣe pé báwọn lè fẹ́ kí lọ. Wọ́n bẹ̀ ní kéèyàn wá yìí ló ti máa kéré. Hmm. But from my own experience, hmm. plane àti nígbà àti kékeré kò sí àyè tẹ̀ ṣe ìjókòó fẹ́ kí lọ nínú plane àbí train. So tí ẹ bá rò pé kò wá délé láti rò tọ ọlọ́run ló lẹ̀mí ẹni tí bá délé kú tí ò bá ríro yẹn tí kò bọ́ sílé ayé pé gbogbo èrò yẹn lọ sí ọ̀run báyìí àbí kí nìkan tí ẹ fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní inú súnà tó wà nínú súnà pé kéèyàn máa tún un kó kó káwọ́ sílẹ̀ láì fọwọ́ sí àyà ìgbésẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní bẹ́ẹ̀ bá tí òfin ó yẹ kí bẹ́ẹ̀ má fi àyọ̀ àlàkólẹ̀ fún ṣètàn ṣé àlàfo yẹn ṣé láàrin pé wọ́n fẹ̀fẹ̀ fẹ̀fẹ̀ ni àbí láàrin sáfù kan sí sáfù kejì nípa bí àbí wọn bì àwọn tó bá jẹ́ àgbàlagbà wọ́n mọ ìrìn àjà ń gbà mí láti kírun ṣùgbọ́n wọ́n á dẹ̀kùn lórí àjà yẹn sí sáfù wájú bá ti kó àwọn oníṣẹ́ bá dé lẹ́yìn wọn èsì ẹ̀bí pé kí wọ́n ju ẹ̀lú àwọn yẹn kò ní sáfù kẹta torí pé tẹ́ bá rù àti tẹ́ bá ó gbọ́dọ̀ tó máa fẹ́ gbé àjà yẹn ibi wọn tó bá dé àwọn ọmọ àdúgbò wọn pé pé ìfúnpákó tó gùn ìpalọ̀jà wà wà ní àná pákó kìíní àti pọ̀lọ̀jà ṣé àlàfo yẹn tí kò sí àlàfo pé bóyá yẹn fi àyè tó ṣe tá àbúrò yẹn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. aleykum salaam wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí ohun tí à ń bá lọ àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ oníta gbangba yóò wáyé ní ansarudin primary school ìlú tèdè ní ìpínlẹ̀ ọ̀yọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́rẹ́gẹ́ pẹ̀lú àkòrí ìdẹ̀ra àti ìjìyànú sáré ìdẹ̀ra àti ìjìyànú sáré sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdígán center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ àwọn ni wọ́n sì máa dá alẹ́kọ̀ọ́ lọ́túnla ọjọ́ àìkú sunday ọ̀túnla ọ̀sẹ̀ tó ń bọ̀ inshallah oníyẹ̀mọ̀ wáyé láago àárọ̀ gẹ́rẹ́gẹ́ ní ansarudin primary school ìlú tèdè nípínlẹ̀ ọ̀yọ́ nam sheikh ó ti já. alhamdulilayi ìbéèrè tí wọ́n ṣe nípa pé nínú bàálù àwọn hmm. gẹ́gẹ́ bí experience tàwọn hmm. ti bàálù ńlá àti kékeré kò sáàyè tí yàn ti lè ṣe sọ́dá láti tún yẹ̀ wò hmm. àwọn ń ṣe sọ láti nu bàálù dáadáa nítorí pé tí bàálù bá tóbi àwọn àyè kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó súnmọ́ di àwọn emergency exit so ibẹ̀ yẹn àyè tí wọ́n ti lè ṣe sọ́lá kọ́lá tó tún ṣe ìmáàmù tẹ́lómi ó tún tó lẹ́yìn yìí so nítorí délé ẹ tún wo àwọn bàálù síra wọn hmm. bàálù yàtọ̀ sí bàálù so ìtọ́kọjú <laughs> omi tẹ tí ọkọjú orin tẹ wí yẹn hmm. a sọ pé o lè ṣe sọ́lá tì nínú rẹ̀ nígbà tó bá ti mọ ibi tálọ̀ pé bílà kọjú sí tó sì dán lójú pé ọkọ̀ ojú orin yìí kò ní dẹ̀gbẹ́ kò ní kọ́nà àmọ́ tí ọba ti kọ́nà yóò gbé ọkọ ní alùkébìlà àfi tó bá pín náfìlà lọ́fẹ̀ẹ́ sí i hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. wọ́n ní ṣé ó wá nu súnà palẹ̀ ṣe sọ láti lẹ́ni tó káwọ́lẹ̀ rárá kò wá nu súnà. Hmm. nínú hadith Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní wọn à rí ànábì ní dúró rí lórí sọ̀lá àfikọ́jẹ́ ká ọwọ́ ọ̀tún lórí ìtòsí lórí igbá àyà rẹ̀. Hmm yìí máa gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí yóò sì gbé méjèèjì lórí igbá àyà rẹ̀ ṣùgbọ́n hmm. ànábi ṣe máa ń ṣe sọ̀láàtì. Hmm. àwọn malikiya tán sọ pé lè dáwọ́lẹ̀ àwọn náà lẹ́rìí kankan tọ́tọ́ka sí ju wípé hadithu almusii sọ̀láàtì sọ̀hábì kan tó wọnú mọ́ṣáláṣí tó ṣe sọ̀láàtì rẹ̀ tó ṣàṣìṣe nínú ẹ̀ hmm. ànábì sallallahu alaihi wasallam ní kó padà lọ ṣe torí kò tí ìwà ànábì kọ́ mi bí ń ṣe máa ṣe sọ̀lá torí mi ò mọ sọ̀lá ti ṣe jù báyìí lọ. Hmm. ànábì wa kọ́ bí ó ṣe sọ̀lá hmm. kọ̀ wá sí àlàyé pé máa gbé ọwọ́ ọ̀tún rẹ lórí ọwọ́ òsì hmm. lórí igbá àyà rẹ nínú sọ̀lá kò sínú ẹ̀ àwọn màlìkí àwa sọ pé nígbà tí wọn ò ti dárúkọ rẹ̀ ń bí ó túmọ̀ sí pé kò sí nínú nǹkan tá a máa ṣe nù sọ̀lá tìǹù. so òfin ṣẹ̀rí àti sọ pé àdàmú díkìrì laysa díkìrì lil àdàmú wọn àdàkọ rẹ̀ kì í ṣe kí wọ́n sọ pé kò ní í ṣe ń bẹ̀. wọn ò wí ń bí kò túmọ̀ sí kí wọ́n sọ pé kò ní sínú sọ̀lá hmm. ìgbà tábìlì ti kàn sí ti wí tómi ti wí ó ti tó wa hmm. lẹ́yìn wọn àgbà náà ẹnu àwọn olùmọ́tòkò wípé hadithul musi'u salatuhu ẹni tó wá nínú rẹ̀ làwọn nǹkan tó jẹ́ orígun ọ̀ràn àyàn nínú sọ̀lá hmm. ká sì gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ká lórí àyà wa kì í sọ̀ràn àyà sọ́nà ni ilé ìrẹ̀lẹ̀ kẹta wọ́n ní àlàfo tán ní ká má fi sílẹ̀ tá a bá tònú sọ̀lá kí náà gbà lérò pẹ̀lú ẹ̀ nítorí gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni pé àárín yín àtẹni tó wà lọ́tún yín àtẹni tó wà lọ́sì yín hmm. ẹ gbọ́dọ̀ fi àlàfo sílẹ̀ fún àṣepàn. Hmm. so àlàfo tí wọ́n sì ń sọ yìí báyìí àkọ́kọ́ tí ẹ bá ya ẹsẹ̀ yín ẹ gbọ́dọ̀ ya ẹsẹ̀ yín kọjá béjìká yín ṣe mà hmm. nígbà tí ẹ bá dúró ẹni tó bá ti ya ẹsẹ̀ ju béjìká rẹ̀ ṣe mà lọ àṣejù túnú. o sì gbọ́dọ̀ ká ẹsẹ̀ rẹ kò dín sí bí èjìká rẹ ti tó hmm. so wàá fẹ ẹsẹ̀ rẹ wàá yà hmm. ní ìbámu pẹ̀lú béjìká rẹ ṣe wà hmm. èmi náà ṣe bẹ́ẹ̀ tọ́hún náà ṣe bẹ́ẹ̀ láwa fi jẹ́ kí àwọn ẹsẹ̀ wa kọkànra wọn lórí sọ́lá tí ìwọ bá ti ṣe bẹ́ẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ti ń gbẹ́sẹ̀ sá fún ọ ẹni tó wà lọ́nà náà ń gbẹ́sẹ̀ sá fún ọ ìwọ ṣe tí wọ́n ní kó ṣe kì í ṣe kíkọ́ ọmọ fẹsẹ̀ rẹ létí wọn ká so fìyókù lẹ̀ fún Allah àmọ́ pé sáfù kan ó dínà sí sáfù kejì hmm. sáfù kejì dínà sẹ́kẹta hmm. lábẹ́ òfin ṣẹ́ríà kò sí tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé nǹkan kan bí odò hmm. kò yá sáfù parí sí sáfù tó tún kàn lọ́nà tó ṣe pé àlè máa ti ń lọ mọ́ so ìgbà náà ni ó di pípé àwọn tí wọ́n ń bẹ ní ìsọdọ̀ odò náà bùkátà lè má mú mi. ìsáàkùn náà ṣe ìrànṣẹ́ ẹ lórúkọ yín o orúkọ mi ni Olùsùmáyà láti lè sọ̀rọ̀ wa. a kí àwọn olùmọ̀ wa ọlọ́run kárí wọn kò lórí dáadáa. ẹ jọ pé mi ni pé ṣé ẹni tó bá jẹ gbèsè bóyá gbèsè bóyá wọ́n gbà ó ṣá gbèsè ṣá ṣe sí lọ́rùn ṣá ṣé ìwé ẹni náà ṣé ní àǹfààní sí zakat yẹn mo fẹ́ béèrè pé irú àwọn zakat. ọya ìbéèrè kejì. Máa gbé irú àwọn zakat organizations wo ni bóyá sí dókítà lè ní ìkẹyàn mọ́ alhamdulilayi ẹni tí gbèsè bá ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n ní ṣe bóyá látàrí kí wọ́n gba àbí nǹkan míì tó hmm. lè lẹ́tọ̀ọ́ sí àti gba zakat bẹ́ẹ̀ ni torí ẹlẹ́dàá sọ nínú àwọn ẹni tán lẹ́tọ̀ọ́ sí àti gba zakat wọ́lọ́kọ́ rí míì àwọn hmm. ẹni tán bá jẹ gbèsè. Hmm so lókun ìgbà tí bá ti pé gbèsè tí òfin ṣẹlẹ̀ ọ̀fara mákìyàn lọ jẹrú rẹ̀ bí ẹni tó lọ ta tẹ́tẹ́ hmm. àbò náà ọ lọ ṣe gbájú ẹ̀ fáwọn èèyàn kan wá ṣẹ́ máa lọ́rùn hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí ṣe pé ó fowó ṣòkù hmm. ẹ̀rọ pílẹ̀ yorùbá wọn máa ń ṣòkù tiwọn so èyí ṣe irú àwọn eléyìí so kò sí tó burúkú gba zakat so wọn á nírú àwọn organizations zakat wo la lè líǹkì àwọn máa so gbogbo èèyàn ti ń gbọ́rọ̀ wa ní gbogbo àgbáńlá ilẹ̀ ti ń gbọ́ yìí hmm. inshallah tẹ bá ní kankan tẹ fẹ́ yọ zakat hmm. so ẹ pe nọ́mbà eh, tí ẹ̀ ń fi ń pè yìí náà so kí ẹ ṣàlàyé pé ẹni tẹ fẹ́ yọ zakat kí hmm. obìnrin tí òun náà ti pè nísìn ó ṣagbára láti tún fi nọ́mbà rẹ̀ kó tún fi ṣọwọ́ sí wa tó dà tí nǹkan kan bá yọ àwa náà lè pè inshallah. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi. Ayé lọ́dí mi lọlẹ̀ dáadáa. Sam Devatic látọ̀yọ̀ ni. Ìbéèrè yìí. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé kéèyàn wá ti di ẹlẹ́fíà tán. Bóyá hmm. yóò tàbí gbé ẹni hmm. èèyàn ṣá. Kéèyàn wá so. Èèyàn sì ṣe àdúrà àwọn àdúrà tó yẹn mọ ìṣe bóyá àfọ́tẹ́ sí èèyàn ṣe sùpánà láǹkó tó bá tọrọ ọ̀kan lọ́dọ̀ Ọlọ́run. Hmm. Ṣé èèyàn lẹ́tọ̀ àti ọ̀ ó ti yé ó ti yé. ṣé ẹ̀ ti lẹ́tà sí lọ sọ̀rọ̀ lára ìgbéyàwó ẹlẹ́kìn ni pé wọn tó wá borí pé hmm. ẹlẹ́kùnrin àdúrà kéèyàn bá lè máa ṣe mo tó bá lè pè mí. alhamdulilayi lẹ́yìn ìgbà tí a bá parí nàwáfìlì wa lóru hmm. abẹ́ ṣe àdúrà tó ń ti pé ń tọ́ yẹ ni pé bẹ́ẹ̀ ṣe jí lóru tẹ̀ ń ṣe nàwáfìlì àkọ́kọ́ ló wá ti sórí ńlá fún yín. Hmm nípa àti lè máa jí lóru abẹ́ Allah kọ́dà kún kò sóore náà kárí gbogbo wa. so dídìde tẹ dìde lóru náà wọn á fi fẹ́ ṣe lóru òòrè ńlá ni. Hmm. ẹ wàá gbìyànjú láti jọ jẹ́ pé àwọn nǹkan tẹ́fẹ́ sí ládùn àti tẹ́fẹ́ tọrọ ní ti tọrọ kẹfì sínú foríkanlẹ̀ yín. Hmm. àtìgbà tẹ́ máa ń ṣe tashahhud hmm. ó tó di pẹ́ sálámà. torí pé àwọn àyè yẹn òun náà ládùn àti máa ń gbájú tó bá wá ṣẹlẹ̀ pé àwọn àdúrà tí mo fẹ́ ṣe mí má bí mo ti ṣe lè sọ léde lárúbáwá à ń bọ̀sibọ̀sì pé màá fi sínú foríkanlẹ̀ àbínú tashahhud mi kò burú kẹ ẹ ṣe ládùúà lẹ́yìn ìgbà tẹ́ bá parí sọ̀láàtì lóru yẹn hmm. ẹ ti wá parí sọ̀láàtì yẹn tani só bá dé àìlálò àlọ́ òpè ká má tọrọ hmm. àìlálò àlọ́ òpè ká má sì tẹ̀síbíyẹ̀ hmm. lópin ìgbà tí èyí ti ṣe pé ẹ fẹ́ gbé alukurani lọ́wọ́ eléyìí jẹ́ bó ti ṣe jáǹbẹ̀ wọn ní tọ́mọ ẹni bá le tọ́mọ ìgbọ́rọ̀ kí ni nǹkan tá a lè ṣe sí àdúrà náà lẹ́ẹ̀ máa ṣe kò sádùá kan pàtó ju wípé tẹ bá ti jí lóru náà lọ́kẹ́ máa fi sínú àdúrà yín hmm. so ẹ máa sọ pé ìwọ Allah bá mi tún ọmọ mi ṣe bá mi ṣe lọ́mọ tí ọmọ gbọ́rọ̀ hmm. bá ṣe lọ́mọ dáadáa má ṣe lọ́mọ abú hmm. so inshallah kéèyàn máa ti bẹ Allah èèyàn ní pàdánù gbígbàdúà náà. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullah. Àbúrò Abdulhafiz láti Ọ̀yọ́ Aláàsùnmọ̀ ni. Ìbéèrè yín o òun náà ni pé wọ́n gbà tí ẹnìkan ó kọ̀yìn sílẹ̀ kẹ́mi èèyàn yọ̀ǹda bó ṣe kọ̀yìn sílẹ̀ yẹn jẹ́ ìyẹn ní ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbogbo aburú tí bá ń hù títí títí tí ó fi di pé bóyá yóò sọ pé òun fún fẹ́ padà ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn èkejì ni pé gbogbo náfìlà tí asára mọ yàn yẹn hmm. bí ètò fi ń jẹ́ wípé kí ìrun tó tó láti mọ yẹn náfìlà hmm tó wà òkè bẹ́ẹ̀ àbí káṣẹ̀ jẹ́ pé kí oyin kó tó kírun kí náà kírun yóò tó tó náà tó bí níṣẹ́ aṣọ ètè kápá. bí náfìlà wo bí náfìlà wo. bí náfìlà wo fún ẹ̀sáfù náfìlà aṣọ ìsìn. ló mm-hmm. jẹ́ pé ó wọlé níbi four fifteen. Mm-hmm. kí wàá eh, náfìlà nìkan bíi four ten sọ alhamdulilayi ìbéèrè alákòókò tẹ̀sí nípa obìnrin tó kọ ọkọ sílẹ̀ dọ́ńtífà ti sọ ipò obìnrin kọ́ ló máa ń kọ́kọ́ ọkọ ló máa ń kọ́yàwó tó bá ti sú obìnrin tí ó fẹ́ jẹ́yàwó fọkùnrin máa yọ bọ́ dànù ni bíbọ́ dànù ni ó pè fún pé kọ́ rárá rẹ̀ padà hmm. so sọdáàkì tọkọ fún tẹ́lẹ̀ ìyẹn ó dá padà fọkọ hmm. tọkọ bá ti gbà á lórí ipò ti bọ́ọ̀n dànù àjẹ́ hmm. pé kò jẹ́yàwó rẹ̀ mọ́ yóò sì nǹkan oṣù kan lẹ́yìn rẹ̀ ní ọ̀bàdàn ẹni tó tọ́ sá wọ́n bẹ̀rẹ̀ sí hu àwọn ọ̀wà burú ń sọ àìdá ń fẹnu wa rọ́ọ̀fù hmm. fẹnu já géètì nítorí pé nítorí máa ń sábà ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn obìnrin láwọn ọ̀wà àìdá àti mímọ́ fẹnu wa rọ́ọ̀fù lẹ́yìn ìgbà tí ìpínyà bá ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ òun náà ló máa ń fa kí àtúnṣe ọmọ ṣèṣe máa ń gbà mí. Hmm nítorí pé òrò ká òrò fún gbogbo àwọn abọ̀ràndùn àwọn tí nǹkan kan gbogbo wọn náà dá sí gbogbo wọn náà náwó aburú sí hmm. lórí pọ́kọ̀ sílẹ̀ hmm. wọ́n ń kọ̀yàn sílẹ̀ kì í ṣe nǹkan tójú òrìrì hmm. kì í ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí nítorí pé bọ́bá wọ̀ ọkọ àtìyàwó ọjọ máa bẹ hmm. bí ọba wọ wọn ò ní jọ sí ma tí wọn mọ rẹ ní ọmọ jọ máa rẹ láéláé àmọ́ kọ rẹ bí ọba jọ kọ láéláé àkọọlẹ ni ọgbẹ lórí rẹ hmm. bí ọba sákọọlẹ lórí pé jọ máa jọ kọ àtìyàwó láéláé ẹ níjọ máa fẹ́ra yín láéláé àmọ́ ọmọ láéláé láéláé ni hmm. tọ tọ́ba ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tóbìnrin ti hùwà burúkú yorùbá náà ní tá a bá fẹ́ kọ́ da oníbà ti ṣe ìjàmbá sì fẹ́ ọ́bàjẹ́ ó tún níbà ṣe ṣe òun sì ṣe kọ́bàjẹ́ láíláí hmm. ó ti wá nágbára náà gbòòrò ojú ti rọ̀ hmm. wọn á lóun tó fẹ́ padà sí ilé ọkọ àárọ̀ hmm. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ tó wọn á ní pé tó ń ti gbogbo àìdá tó ń ti gbogbo aburú táwọn lè pé kọ́ padà ah, bẹ́ẹ̀ bá ti lè fọwọ́ nù bẹ́ẹ̀ bá ti lè ṣe sùúrù so nǹkan tó burú mẹ́ àmọ́ tẹ́ ẹ bá rí pé káì gaskiya kò pé yín hmm. kò sí wàhálà ń bẹ hmm. so torí ẹ a fi àsìkò yìí à ń fi rọ àwọn obìnrin hmm. tọkọ rẹ bá kọ lẹ kìí ṣe ń etí ọgbọ rí kìí ṣe tójú òrírí kìí ṣe ń ọ̀sẹ̀lẹ̀ rí jẹ́ òsì ní já kọ́kọ́ kò ní jẹ́ ti gbẹ̀yìn so tó ń bá máa ronú pé ó ṣeé ṣe ìwọ náà ní ìsìtọ́kọ ti rùn sí ọ bí ìgbẹ́ hmm. ó ṣeé ṣe lọ́la kó jẹ́ pé ọlọ́mọ fẹnu gbolẹ̀ pé o tún fẹ́ padà bẹ̀ hmm, hmm. torí ẹ̀ ló ṣe sọ́ra ṣe lónìí ló ṣe sọ́wáhù lónìí ló ṣe sọ̀rọ̀ sọ lónìí àwọn agbọ̀nràn dùn àwọn búbọ́ ní dé táwọn ọ̀fẹ́ máa lù ọ́ ń kùn gbọ́rọ̀ tó fi máa sọ nǹkan tó ṣe pé kò ní jẹ́ kọ́rọ̀ parí máa ń jọ tó bá yẹ kó parí kò ní gbà wọ́n láàyè tó o bá ti gbà wọ́n láàyè tó sẹ́nu ẹni déédéé síbí kò ní sọ̀rọ̀ torí ẹ̀ eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́. Hmm. wọ́n á ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì pé sáwọn lè máa ṣe náfìlà láti ilẹ̀ hmm. kásìkò rè tó kásìkò sọ láti tó ní í ṣe pẹ̀lú ó tó tó kọ̀tọ́. Hmm. ó dìgbà tásìkò sọ láti ọ̀ràn yẹn bá wọlé ẹ̀yìn ìgbà tásìkò sọ láti ọ̀ràn yẹn yẹn wọlé lẹ́sìn náfìlà tó ní í ṣe pẹ̀lú sọ láti. ìsirakunlá ọ̀hẹ́rọ̀ ṣe ìbéèrè lè láti ìlú kìsí ni wọ́n ti béèrè wọ́n ní àwọn ní ọmọbìnrin kan tó ṣe yí pé ó ti wà ní ilé ẹ̀kọ́ girama báyìí bó tilẹ̀ jẹ́ pé kò tí ì parí ṣùgbọ́n níṣe o ní ọmọ náà ẹ wu kọ́ máa lo nìkọ́ọ̀bù ọ wà fún un tó sì jẹ́ pé ó máa ń lò láti ilé ṣùgbọ́n tó bá ti kùsátàkùsátà tí ó wọ ẹnu ìlò ilé ẹ̀kọ́ náà ò ní ó máa ń ṣe kúrò yí pé ǹjẹ́ ilé ṣé ó ṣe déédéé káwọn máa fàyè gbà kó máa ṣe bẹ́ẹ̀ lọ àbí káwọn kúfẹ̀ kan ka lọ́wọ́ rú náà títí yóò fi parí ilé ẹ̀kọ́ náà. ẹ má ka lọ́wọ́ rò hmm. ẹ jẹ́ máa lò hmm. tí bá sì jẹ́ pẹ̀lú fisílẹ̀ rẹ tí ó máa lo jèlúbáàbù rẹ̀ wọbẹ̀ náà ó ti dà. Hmm. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six zero eight zero zero seven zero double six three seven two five zero nine Hello, kọ́ yín o. aleykum salaam wa rahmatulah ọgbẹ́ni wa dínkì. ó sọ pé ní láti general. ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tó ń ja ọkọ lára débi pé ó ní ọkọ lára tí ó ń yọ ọ̀bẹ sọ́kọ ṣé ó ní láìsí kọkùnrin sílé lẹfún pẹ̀lẹ́fẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni tó bá fi ń dipá yí ọ̀bẹ ti rẹ ni hmm. tóun náà sì fẹ́ kọ̀ sílẹ̀ ọbẹ̀ hmm. tà kọ́kọ́ máa sá fún wọ́n máa sá fún títí tára rẹ̀ ó fi rọ̀ hmm. tára rẹ̀ bá rọ̀ kó rán àwọn èèyàn pé ṣé nǹkan ti sẹnu rẹ̀ ń lé ṣé kó wọ́n máa padà ṣé kó wọ́n máa padà bọ̀ tó bá dé wọ́n máa padà bọ̀ kó padà. ẹ ló kọ yín o. bàbá rẹ̀ kú ṣé ṣé ìdájọ́ yẹn. ìbéèrè yín. ẹjọ́ ìdájọ́ yẹn lóòfin opó tí orí ọkọ rẹ̀ bá kú mm-hmm. tó bá bóyá ó lè ní ọkọ mi ẹni mm. lẹ́tọ̀ kó yàn ní ọkọ mi lẹ́yìn mm. tí ó ní ilé tí ọkọ fi sílẹ̀ tàbí nǹkan mi olówó àná oníṣẹ́ ọkọ yẹn ṣé nílé yẹn lọ́dọ̀ tàbí yóò kó lọ sínú ilé ọkọ tí yóò tó bá fẹ́. ó ti yé alhamdulilayi lẹ́yìn ìgbà tó kọ lẹ́yìn ìgbà tó kọ ọ̀rọ̀. ìbéèrè kejì uh-huh. ìdúró tí ìdúró tí ẹ̀rọ nǹkan amọ́dúró lórí ìròyìn hmm. àwọn obìnrin ṣe ò pẹ́ ẹ̀yin ọkùnrin mo mọ sáré bá pé ẹ̀mọ ìyá wọn wá ká náà dísì kan mo rí pé wọ́n sọ pé káwọn obìnrin ká mọ̀ para mọ́ hmm. yàtọ̀ sí bí ọkùnrin ṣe ń dúró hmm. lórí ìrùn ká mọ̀ wá ẹ̀sìn ara wa kiri obìnrin gbọ́dọ̀ faramọ́ ju ọkùnrin lọ ṣé bẹ́ẹ̀ lórí àbílẹ̀ ọkùnrin ṣe dúró láti. alhamdulilayi nígbà tí ọkọ obìnrin bá ti kú hmm. tó bá ti sopó lẹ́yìn rẹ̀ hmm. ẹ yẹ káwọn ẹni tí wọ́n bá jẹ́ alámòójútó nípa nǹkan tọkọ fi sílẹ̀ fún ṣètò bí wọ́n ṣe pín ogún rẹ̀ hmm. tó bá ti pín ogún rẹ̀ gbogbo tó bá kan ìyàwó kan ọmọ tó ti di tiwọn tí wọ́n sì lè ṣe nǹkan tí ó bá wù wọ́n pẹ̀lú nǹkan yẹn lókun ìgbà tí wọ́n bá ti máa fi takò fún Allah. Mm ká pé ilé tí wọ́n pín nǹkan kan kan ìyàwó nínú àwọn yàrá ilé yẹn hmm. sọ wá fẹ́ lọ́kọ mi òun àtọkọ yẹn wá fẹ́ máa gbé bẹ̀ hmm. kò sí nǹkan tó burú bẹ̀ lábẹ́ òfin ti ṣẹ̀ríà hmm. àmọ́ nú àṣà àwọn àmà tí wọ́n á fi ọkọ mi ìgbélé ọkọ lẹ́yìn nǹkan mi nù àmọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí tó burú bẹ̀ bí ká nílé tọ́pọ̀ ilé odidi lọ́kàn ìyàwó yìí ó lè lọ́kọ kọ́ máa gbé bẹ́ẹ̀ àmọ́ òfin ṣẹ̀rí ọ̀gbà náà kó jẹ́ pé wọ ìyàwó ló pèsè ilé fọ́kọ. Hmm. ilé tọkọ míì bá pèsè fún ọ lọ́ọ̀lọ́ máa gbé o lè fi lè tiẹ̀ yí rẹ́ǹtì. Hmm. so bákan náà wọ́n ní ìdúró nínú sọ̀lá àti yàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ ni yàtọ̀ ń bẹ òfin ṣẹ̀rí àsọkóbìnrin wọ́n pa ẹsẹ̀ tí wọ́n pọ̀ ni hmm. kí ló dé wọ́n nítorí pé nǹkan lè jábọ́ lábẹ́ tiwọn yàtọ̀ sọ́kùnrin jazakumullahu khairan sheikh uh, ọpẹ́ pàtàkì lọ́wọ́ alimadina center pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹrù ètò ìkí alákọ́bá túbọ̀ máa fi ṣàlékún àgbéga àti ìlọsíwájú rere fún wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ uh, abu sofiyan brother nurudin àti afa tí wọ́n dìjọ kó wọ́n ìwá uh, jazakumullahu khairan ọ̀làdùn níbi lóko mi ọjọ́ mẹ́jọ ní láti mọ̀ pẹ̀lú inshallah títí gbaná assalamu alaikum wa rahmatullahi wa البديع الباقي